wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi owó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ wa Gbankanbi TV station a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún yín lára àti ní ẹ̀mí níbi tí ẹ ti ń mú owó náà kókó ajẹnu ò ní wọbẹ̀ ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìròyìn ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankangbìyàn civilization lónìí ẹ̀ka tó fetí sílẹ̀ fáwọn ìròyìn alẹ́ta mẹ́ta tó máa fún wa lónìí kò sí àjọṣepọ̀ kankan láàrin àwa àti Asari Dokubo àtàwọn ajàgúnta rẹ̀ iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọmọ ológun Nàìjíríà ti sọ pé kò sí àjọṣepọ̀ kankan láàrin òun àti ajìjàgbara Niger Delta kan orí Nígbà kan rí, Asari Dokubo tàbí àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ṣáájú ni Dokubo ti kọ́kọ́ sọ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan pẹ̀lú akọ̀ròyìn ilé-iṣẹ́ ìròyìn China Ṣeun Akínbọ́lóye níbi tó ti sọ pé òun ní ilé-iṣẹ́ ọmọ ogun aládàáni kan tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun Nàìjíríà láwọn ìpínlẹ̀ kan. Ó sọ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ náà pé “Mi ò ní àwọn ọmọ ogun o àmọ́ mo ní ilé iṣẹ́ àwọn jagunjagun tí ìjọba Nàìjíríà bẹ̀ lọ́wẹ̀ mo sì ti ṣiṣẹ́ náà fún ìjọba Nàìjíríà.” Káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ní àwọn jagunjagun aládàáni àní àwọn tí wọ́n pè ní Blackwaters, Swamish àti oríṣi bẹ́ẹ̀ ló wà. Nítorí náà mo ní àwọn jagunjagun aládàáni tí ìjọba gbéṣẹ́ fún a sì ń jagun ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé-iṣẹ́ ọmọ ogun ìjọba. Lára ibi tí a wà ní Niger Abia, Imo àti apá kan ìpínlẹ̀ Rivers a tún wà ní Anambra pẹ̀lú. Iṣẹ́ takuntakun là ń ṣe àwọn ènìyàn ìlú tí a ti ṣiṣẹ́ sì gbóríyìn fún wa. Ẹ̀wẹ̀, ilé Ọmọ Ogun Nàìjíríà ti ní òun kò ṣiṣẹ́ kan rí pẹ̀lú àwọn ọmọ ogun àsárí-dòkúbọ̀. Agbẹnusọ Iléeṣẹ́ Ọmọ Ogun Nàìjíríà Brigadier Onyema Iwuchukwu ló sọ bẹ́ẹ̀ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Punch. Punch jábọ̀ pé Iwuchukwu ní iléeṣẹ́ náà kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Dokunbo tàbí àwọn ajàgúnta rẹ̀. Iwuchukwu ní “A fẹ́ kó wà ní àkọsílẹ̀ lòdì sí àwọn nǹkan tó sọ. Ilé-iṣẹ́ ọmọ ogun Nàìjíríà kò tíì ṣiṣẹ́ kankan rí ní àjọṣepọ̀ tàbí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú Aṣàrí tàbí ilé-iṣẹ́ ológun tó ń ṣojú fún láwọn agbègbè tó dárúkọ tàbí àwọn agbègbè míì tí a ti ń ṣiṣẹ́ dé. Ìdí nìyí tí Sọ́jà 25 fi kọ ìwé sílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo iléeṣẹ́ ológun ló sọ bẹ́ẹ̀. ikọ̀ ọmọ ogun lórílẹ̀‐èdè nàíjíríà ti sọ̀rọ̀ sókè lórí ọmọ ogun mẹ́rìndínlọ́gbọ̀n tó kọ ìwé fi ipò sílẹ̀ nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọmọ ogun nàíjíríà fi lédè ni wọ́n ti ní àwọn ọmọ ogun náà fi iṣẹ́ sílẹ̀ láti inú ọkàn wọn ni kì í ṣe pé ènìyàn kankan ni èèyàn kan ní ipa fún wọn. iléeṣẹ́ ọmọ iléeṣẹ́ ọmọ ogun ní ikọ̀ àwọn àwọn mọ iṣẹ́ wọn ní iṣẹ́ tó sì ní àwọn òfin tó dé tó dé bí wọ́n wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn. agbẹnusọ fún ikọ̀ ọmọ ogun nàìjíríà ọ̀gágunOnyemaechi iwechukwu ló fi léde bẹ́ẹ̀ fún àwọn oníròyìn nílùú àbújá. Moshood ní àwọn ọmọ ogun náà gbà láti fẹ̀yìntì fúnra wọn tó sì bu ẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ tó ní pé màgòmágó ní ilé-iṣẹ́ ọmọ ogun ló wà nídìí bí àwọn ọmọ ogun náà ṣe kọ ìwé fi iṣẹ́ sílẹ̀. Àmọ́ ikọ̀ ọmọ ogun Àmọ́ ikọ̀ ọmọ ogun ní ìròyìn náà fẹ́ mú kí àwọn ọmọ ogun ní ìrẹ̀wẹ̀sì ọkàn ni, pàápàá àwọn tó wà ní ojú ogun tí wọ́n sì ń sa ipá wọn láti dáàbò bo ìlú. Bákan náà ni wọ́n fi kún pé àwọn oníròyìn ìfege náà fẹ́ dá àìgbọ́raẹniyé sílẹ̀ láàrin àwọn ikọ̀ ọmọ ológun náà. Àmọ́ ilé ọmọ ogun náà ní gbogbo àwọn Oníròyìn ìfegè náà tí ọwọ́ wọn bá bà ní yóò fi ojú winá òfin. Agbẹnusọ fún ilé iṣẹ́ ọmọ ogun náà ní àwọn kì í ṣe iṣẹ́kíṣẹ́ nítorí àwọn mọ ẹ̀tọ́ àwọn tí àwọn sì mọ iṣẹ́ wọn láti ṣe ní ọ̀nà tó tọ́ ní abẹ́ òfin. Ikọ̀ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà fi kún pé òfin gba àwọn òṣìṣẹ́ láàyè láti fẹ̀yìntì nígbà tí ó bá wù wọ́n láti láìsí ẹni tó lè dá wọn dúró. Gbogbo ìgbà ni à ń ṣiṣẹ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ wa láìsí pé à ń yàn wọ́n jẹ. Tí wọ́n bá ti tẹ̀lé òfin tó rọ̀ mọ́ fífi iṣẹ́ sílẹ̀, kò sí ẹni tó lè dá wọn dúró. Nítorí náà, kò sí òtítọ́ nínú ìròyìn pé níṣe ni wọ́n ní kí wọ́n lọ rokùn nílé. Bákan náà ni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 ẹ̀rọ wa o nine zero seven zero nine seven eight three six two olóyè dáre sàká lórí ìròyìn yín ire o. Attention, dealer in all kind of building and plumbing materials, wholesales and retailer price. Use this time to tell all the people that want to build house or you have started building your house and you need plumbing materials like original WC, executive lift mirror, toilet cabinet, executive WC, light mirror, single jacuzzi, executive stand shower, double jacuzzi, eh, and so on and so forth. Come to ND Kelly John Benson at 789 Newport Shopping Plaza opposite Connect Police Station, Ogige, Lagos. Lekki, Lagos. For more inquiry, call ND Kenny Jones Pensions on this number 091 35 189847 or text them on WhatsApp on this number 070 36 61 3943 want to kill me. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Fire, fire, fire, fire, fire. Hey, love say fire, fire, fire, fire, fire. Pumps in my mansion. No need to mention. I go give the mansion. Now Baba give me promotion. Pumps in my mansion. Thank you the mission. Now go give the mansion. Now Baba give me promotion. If you don't want me, you say you hate me. The plan to kill me. Holy Ghost fire, fire, fire. Evil foundation. You they do me, you they pity me. You don't want me to shine. If you don't want me. You say you hate me. The plan to kill me, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Timothy Ozu, Timothy Dafa, Baba Chanu mi jari jọ mo dẹ̀ ti ń dàgbà. Gbogbo ara ti bàjẹ́ bá e lọ́wọ́ àpà. Jẹ́ lo ló joma jọ, má jẹ́ kẹ́ni mi ra mi pa. Àtẹ́lẹwọ́ ni kí tọ́ni jẹ, Brimley Boogie jẹ. Mo ti Ozu gan, ilé ayé ó ti sún mi gan. Díẹ̀ ló kù kí jẹ bẹ́ẹ̀ni tí wèrè ti jẹ kù. Jẹ́ kí ló dání má kí jẹ, ó jẹ best. Èmi náà fẹ́ best, kí èmi náà lè try to do the best. Má jẹ́ kẹ́ni mi rí mi me, come marry me, keep my full friends to a king, low daddy. Give me not my DJ press, give me not my flex, because I gbẹ mi not in flex. Ah, èmi náà fẹ́ máa blow, Oh yà abadìyẹ, wo dúró kó jẹ́ fi wèrè gbé bọ́ọ̀dì yẹ. Tó bá lówó aláyé, ó má lọ gọ́ra ń bẹ̀ yẹ, tó rẹ̀ ibi tẹ́gbẹ́ ti náwó, kó má lọ nọ́ra ń bẹ̀ If you don't want me, you say you hate me, the plan to kill me, Holy Ghost fire, fire, fire. evil foundation. You did do me, you did pity me. You know I make her shine. If now your papa they do you, I be now your mama they do you, I be now your pastor they do you, even Lord they do you fire.